a sọ̀rọ̀ nípa autism òkè kí n parí ti àfà alùfùlání àti saheed saheed ó sọ wípé kò ṣojú mi èdè ló lè ṣẹ̀wọ̀n dáadé tí bó ṣe jẹ́ fún mi wípé alùfùlàní ti ń collect owó mọ́ṣáláṣí láti ṣe two thousand and seventeen yí pé kò kọ́ mọ́ṣáláṣí yẹn kálẹ̀ mi mọ ìgbà mi ò lè control ẹ̀ bó ṣe máa ṣiṣẹ́ Saheed afa Saheed but mo máa sọ kọ́kọ́ fún yín pé ìṣe tá a máa ṣe tó máa wo ìrìn ṣe tọ̀gbẹ̀rẹ̀ rẹ̀ ó ṣe òṣè mo ti connect ẹ̀yin méjèèjì papọ̀ rí tá a ti ṣe mo ṣe three way calls rẹ̀ ivu gan e, utaz jamiu inú ẹ̀ le gan o níjọ́ tí mo connect yìí tẹ́mi àti utaz wà lórí fóònù tí mo connect yẹ torí mo máa ń láì kékeré gbowó yín máa mọra yín mo rí pé ẹlẹ́sìn kan náà nìyí náà oní utaz ṣí ẹ̀ mo bẹ̀ parí ẹ̀. ó dà pé wọ́n ní mi tí ìbálò fùlàní sọ̀rọ̀ but mo gbọ́ tẹ́nìkan sọ so, mi ò ń lówó ṣáàtì tán ni gbogbo ọ̀fìrì ń bi ṣáàtì kan tó sọ yìí pé àlùfòlá ní pé ẹni tó bá fún un lówó kọ́ńtẹ́ndà rìsíìtì fún àwọn but mo gbọ́ ni mi ò fẹ́ gbàgbọ́ jẹ́ òbí ẹ̀ máa rí fóònù àlùfòlání torí business kìíní mò ń lò ní ìsìn àlùfò ah, ó ṣì lórí fóònù mo gbọ́ ni mi ò fẹ́ gbàgbọ́ nítorí èmi mo mọ àlùfòlání mo mọ̀ wọ́ náà mo mọ̀ wùtàs mi ò rò pé kankan nu yín béèrè owó lọ́wọ́ mi rí torí bóyá tó pé mi ò pèyè fáájò ìtí mo máa ń sọ nìyẹn àfáà gbowó lọ́wọ́ èèyàn pásítọ̀ gbowó lọ́wọ́ èèyàn kí ilẹ̀ lọ bá wọn fún ojú kòkòrò ló máa ń gbé ọ̀pọ̀lọpọ̀ yín dọ́dọ̀ wọn you are looking for a miracle níṣẹ́ mi ò wá mú miracle àlùfùlà ní kò lè sọ pé kí n dáwọ́ mọ́ṣáláṣí torí mi ò wá miracle mi ò ẹ́fà pé àlùfòlání rí wípé ogún lé lórí Facebook kó bá mi bọ́ sórí awọ mi ò lè ṣerú ẹ̀ láéláé mi ìrẹ̀lẹ̀ bẹ́ẹ̀ náà ni mi lè pe Genesis náà wípé Genesis o ogun ayé ń lé mi lọ torí Genesis ò lè ṣẹ́ ogun ayé mi wòlíì kan kò lè ṣẹ́ ogun ayé mi pásítọ̀ kò lè ṣẹ́ ogun ayé mi torí pé ogun tó wà láyé tiwọn gan ojú tèmi lọ ebi kò lè ṣẹ́ ogun ayé yín ìtẹ̀wé fi ń jẹ́ lọ́wọ́ mi tí gbogbo ọjà mi fi ń jẹ́ ni wípé ọlọ́run ní kó jẹ́ ni kì í ṣe agbára mi torí pé ọlọ́run fi àjùlọ wọn orílẹ̀-èdè àgbáyé pé mo ti fún yín ní nǹkan tẹ́ ẹ lè lò ẹ̀ǹdẹ̀ǹgẹ̀ káwọn oṣù àtàjẹ̀ kọ́ máa lò láti fi ba ti yín jẹ́ téèyàn ò bá kọjá yìí ẹ̀ gbígbẹ́ mo ti dé láyé pásítọ̀ ò gbá mi rí àfá ò gbá mi rí torí pé kí ni ìjọ téèyàn bá ti bìlíìfù pé gbogbo téèyàn bá ń gbé kọjá gbogbo téèyàn bá ń ṣe láyé yìí bá a ṣe kọ́ ni bá a ṣe kọ́ ni àìníṣẹ́rù àìníbẹ̀rù wọ́n ní àìmásìkò ló ń dààmú ẹ̀dá o ọ̀rọ̀ mi lọ́wọ́ Olúwa ló wà o. ẹ jẹ́ kí ẹ wo déètì kí n tó pé wọn kábàárì pé mo ti pè rí o ìgbà tí mo ti bá a sọ̀rọ̀ kẹ́yìn September nineteen mi ò bá yá wọn máa gbé. okay wà ní ọ̀dà line ẹ september nineteen ó kàn máa ń yà mí dábàá pé mò ń pélé mò ń pọ́n mo lè fi ti Saheed Hope tipẹ́ tí mo ti fóònù náà sọ̀rọ̀. ok alùfìlà nígbà owó mọ́ṣáláṣí kò kọ́ kí lẹ̀ ń kọ́ mọ́ṣáláṣí fún wọn fún kí lẹ̀ ń kọ́ ṣọ́ọ̀ṣì fún wọn fún ṣé property ilé baba yín ni tó bá ti kọ́ tán ṣẹ́yìn wọ́n máa wíìlì ẹ̀ fún it doesn't make sense to me it's like you are building an office for a businessman mo ń ta ewé nìsín kí wọ́n ní ẹ̀dáwó ewé o ẹ̀dáwó ilé ewé o ṣé orúkọ yín mo fẹ́ fi kọ́lé ewé ni ìbò orúkọ ara mi nífi kọ́ ẹ̀dáwó ṣọ́ọ̀ṣì o ẹ̀dáwó ṣọ́ọ̀ṣì ẹ ṣe máa dáwó ṣọ́ọ̀ṣì fún yàn so tẹ́ bá dẹ̀ ti já tẹ́ bá dẹ̀ ti dáwó ṣọ́ọ̀ṣì fún yàn tẹ́ bá dẹ̀ ti wù yín tẹ́ bá ti dáwó ṣọ́ọ̀ṣì fún yàn kí ló ṣẹlẹ̀ ẹ ti fún wọn nìyẹn oní àlùfùlà ní pé òun ló pe fóònù ẹ̀ wá engage wípé òun ló pe ọlọ́pàá in conjunction of um, àwọn kankan èmi náà ti gbọ́ láti ìtàtẹ́tẹ́ ẹ̀tọ́ ní àwọn kankan àwọn kankan olórin kan nǹkan kan báyìí àtọmọ gáréèjì kan. number one Nigerian police you don't get involved on any matter on social media it's only in Nigeria I do see the police arrest people abusing each other on social media. It, it, it has been written in the constitution in abroad that if you cannot stand the heat on Facebook or anywhere on social media, you delete yourself. ọlọ́pàá mama ma sọ fún mi pé wọ́n ń bú àwọn náà but they don't have power to arrest anybody regarding the social matter ló ṣe jẹ́ pé tí ẹ bá gbé mi lọ sí court ọlọ́pàá wákàwé pé ìṣèlú ọ̀rọ̀ social media ni. It's not a personal attack. It's not a physical attack. Ìwọ about ti wá I don't even know I don't want to get involved but ẹ eh, tí mo tẹ́ láti gẹ̀ẹ́tì àlùfùlání bí àlùfùlání bá gbá àwọn èèyàn tí àlùfùlání bá gbá àwọn èèyàn ó kù ó kọlọ́ kọ́lé ló ṣòwò. okùn okùn ọlọ́run nǹkan tí mi ò ṣe kí fẹ́ńdá sí ọ̀rọ̀ individual Saheed mọ̀ kó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ tó lóò sì ní ìtìmọ̀lé ìtí mo ṣe fẹ́ńdá sí ọ̀rọ̀ Facebook ni pé ẹlòmíì a hate èèyàn for no reason I'm a living witness tí ẹlòmíì bá pè wọlé nípa mi pé ṣe ti ẹ̀rí ìyẹ̀wé yẹn mo dẹ̀ máa sọ pé kò sẹ́ni tó mọ̀ tàn mí tó pé mi ì lọ́rẹ̀ láti kékeré ni I've been in Europe for a decade for a decade kò sẹ́ni tí mo bá ṣe ọ̀rẹ́ tímọ́tímọ́ wọléwọ̀de rí kò sẹ́ni tí mo bá ṣe ọ̀rẹ́ bí ibùgán ní island ń bí àbínú èlò ń re jà láti kí ọtún ti bí mi ni mo máa láìkì máa dárin mi láìkì máa kọ́ rẹ̀ láti kékeré ni owó ìyá mi mo dẹ̀ ti mú kinní yẹn torí ìyá mi ní òòlù rẹ̀ ìtí mo fẹ́ kọ́ àmọ̀ ni pé nígbà tí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ọ̀rọ̀ religion nílẹ̀ Áfíríkà wọ́n ti sọ fún kì í ṣe Christian nìkan o àjẹmọ̀ pé lórí burúkú làwọn bàbá mi tẹ máa fẹ́ máa sọ̀rọ̀ àwọn lórí burúkú làwọn babaláwo yìí mi tẹ fẹ́ máa sọ̀rọ̀ wọn torí ẹyẹ àṣà wọn tó fi ń fò bó ti ba ẹyẹ àṣà wọn jẹ́ kò ní dáa fáwọn ìyá wọn òṣòro náà ní ìdá àwọn yẹn ò lè lágbára láyé tó ń fi kú mọ́. ayé òkú yẹn jẹ torí ayé ti ń sọ fún yín tipẹ́tipẹ́ àwọn ènìyàn ti ń sọ fún yín for years wípé religion is a big scam it's a big scam to a womankind wọ́n fi religion wọ́n fi ń scam wọn lálẹ́ áfíríkà ni gbogbo ariwo kí a mú microphone lọ́wọ́ ká máa pariwo yẹn scam ni because my bíbélì tells me pé àdúrà ìdákẹ́jẹ́ I'm not in support of any religion I'm spiritual I don't believe in any religion and majority of the pastors tó ń bú àwọn pastor ẹgbẹ́ wọn wípé ní ṣọ́ọ̀ṣì àwọn ò ń ṣe bẹ́ẹ̀ bàbá ńlá irọ́ ni bàbá ńlá irọ́ ni they are both of the same feathers ìlara ló kù ìlara ni bí church àwọn àwọn òun ṣe bẹ́ẹ̀ o. Uh, eh, Pinky Fayose so Joko Tade is jinxed with a bad luck that is why she no that is Nigeria Nigeria is, is just a no it's a dead country including the police they are dead they realize they should not have arrested her mo sọ fún yín pé ọlọ́pàá ìlú òyìnbó mo máa sọ fún yín wípé we don't get involved Oh o ò lè lọ report èèyàn lọ́dọ̀ ọlọ́pàá they can only caution the person unless you volunteer to take the person to the court yourself àwọn ọlọ́pàá nàìjíríà kò yẹ kó máa arrest ẹ̀ pé wọ́n búra ó lè níyín if you are hearing me Nigerian police You are lifeless. There are loads of things to be arrested. Go and arrest with the senators and the commissioners. If any you know, ọlọ́pàá lu sọ pé if you don't want to be insulted, if people are bullying you on Facebook, get out of there. We don't have control over social media. Gbogbo nǹkan Nigeria is awkward. okay mi ò yẹ Saidi àwọn nǹkan tó lè ṣe yẹ mi ò fẹ́ sọ mi ò fẹ́ sọ látẹnu mi because you are still in Nigeria and you know Nigeria is a lawless country I won't be able to deliver those messages nǹkan tí oníyàlùfà ni à ń ṣe pẹ̀lú àwọn evidence to send sí mi ebi ò kì í ebi ò ń ṣe abániwárọ̀ tá a rí dá ebi ò ń tíyàn sínú problem but tó bá fẹ́ kí n sọ Nigeria police they are blinded with bribery and corruption they can do none and undo this na logo ẹ̀ nìyẹn na mo dáwọ́ jọra ni láti last year mo máa ń yọ mo máa ń yọ ọ lónìí ọlọ́mọ yẹ rogun pé mo fẹ́ yáwó lé ni màá lọ fi yáwó and when I get up I will show you the certificate like I'm saying, abusing any pastor, abusing any prophet or prophetess, abusing any alpha, abusing any babalawo is a cup of tea. Because you have been warned. They are adding more to your problem. They cannot solve your problem. But because you believe in prophecy, ah, bàbá yẹn ríran gan, ṣé ẹ̀ mọ̀ ni? Kí ni wọ́n dẹ̀ fi ń egungun abuke, abuke, hunchbacker àwọn abuké tó ní hunchback egungun wọn ni wọ́n máa ń lò wọ́n máa fi sin gbẹ́rẹ́ sójú ni wọ́n ríran ni wọn ò ní solution kí lẹ̀ ń wá àfa fún rí ṣé àfa ló súnmọ́ lọ́hùn ni who is bloody àfa who is bloody babaláwo who is bloody aládùúrà what are you yourself ṣé lè pè nìwọ̀n since I've been in this spiritual journey I can categorically ìjọ tí àfa tí mo pè tán nísìnyí ó sẹ́ndì kéwù kan sí mi màá play kéwù yẹn fún yín tí ó bá ti kó lórí ibi mi ò ti torí ẹ̀ pé ṣẹ́tìrì ohun ẹ̀ ní. هم الغالبون وإن جندنا لهم الغالبون وإن جندنا لهم الغالبون ẹ rí i pé mi ò reply mi ò reply ètò àwọn bíbáyìí ni advert ilé turkey síbẹ̀ rí i. yẹ ustaz jamiu sọ bẹ́ẹ̀ That's Gamiu is a very straightforward affair. Very straightforward affair. Very straightforward affair. Okay, ó ní ó sẹ́ndì kéwù yẹn sí mi yí pé ó dà kó ní protection ni wàyí na júdàna làwùmù lìgàlìbùnà pé kí n máa kà seven times kálẹ̀yìn ni E ta ló wá jẹ̀bi kò fẹ́ kẹ́ ẹ sọ fún mi tó jẹ̀bi nínú mi àti àlùfùlàní bó ṣe wá sẹ́ndì kan ní àáfà kí ni jẹ́ ìṣẹ́gun ni ẹ bá mi wo orí awọ ṣégbà tí mi ò pé ṣó ga mi mi ò pé mi wà tó ní kí rìsáìtì mò ń kà bọ̀tí bẹ́ẹ̀ pé mo jẹ́ tó ń tojú bọlé ni ṣé mi ìlówó àti ṣáájú ni tí mo sọ pé kí a ah, wàyí náà júdà náà á wá di wípé àwọn á mẹ́ka àwọn máa ra nǹkan fún mi gbà tí mi ò pé báwo ló ṣe fẹ́ gbà mí you are only blaming these people pastor prophets prophetess uh, everybody you are only blaming them because you too you are gullible you are looking for a fake miracle you don't want to wait for your time and every time has been destined look at me now i've been struggling since age of 19 i've been doing every odd odd jobs iṣẹ́ wo ni mi ò ṣe rí iṣẹ́ wo ni mi ò ṣe rí mo fẹ́ dogún mo fẹ́ dọgbọ̀n mo fẹ́ lówó mo fẹ́ dogún mo fẹ́ dọgbọ̀n mo fẹ́ lówó bá pàtó gbogbo ẹ̀ ń já sí pàtó ní gbogbo ẹ̀ ń já sí pàtó gbogbo ẹ̀ ń já sí mọ́tò dẹ̀ dọjú alẹ́ ọlọ́run wípé àdígbò gbogbo ayé ká má gbogbo iṣẹ́ tó rò pé ó fi ń sun ẹkún pé ó ń bọ́ sí òun fẹ́ẹ̀lì òṣèlè ó fẹ́ẹ̀lì ó gba lóun báńkì ó fẹ́ẹ̀lì kì í ṣàsìkò rẹ̀ torí ti má ti ní gbàdàn bóyá ẹ̀ ń bá ti kú olóhùn sọ pé nígbà tí ọjọ́ alẹ́ bá lọ going sixty nìràwọ̀ jẹ́ tí mo ti ń lówó lọ́wọ́ tí mo ti ń gba lóun tí mo ti ń ṣọ́ọ̀bù sí ìlú òyìnbó tó kìkì mi tán rí kò sẹ́ni tó mọ̀ mi why at fifty plus ṣé ẹ rí tí òfin dákẹ́ máa súre pé ẹ fẹ́ dogún ẹ fẹ́ dọgbọ̀n kádàrá yín ni kádàrá làálà o òun sùn sí tọ́ọ̀chì òun sùn sí ilé ààbò òun jókòó sórí awọ when it, if it is not your time wàá kírun orí akán dúdú níwájú ni I don't blame anybody tó bá fraud yín nítorí pé kí ni ẹ̀yin gan tẹ́ ń lọ bá wọn gan ẹ̀yin gan lẹ́ máa wọnú iná kì í ṣe prophet yín o kì í ṣe àfáà yín kì í ṣe babaláwo because ọ̀rọ̀ ọlọ́run bíbélì tẹ́ gbé sínú ilé koran tẹ́ gbé sínú ilé tó sọ fún yín ni kí ló sọ fún yín ó ní ohun gbogbo pẹ̀lú àsìkò iye omi ìpè kò fi àárọ̀ ọjọ́ kó wá lọ jókòó kó má ṣiṣẹ́ kó sọ pé tó bá tí ọ̀nà bá pé fifty bíi tèmi wàá ṣẹ̀ṣẹ̀ bóyá orí alẹ́ ni èmi ń ṣiṣẹ́ ń fẹ́ẹ̀lì mo ń ṣiṣẹ́ ń fẹ́ẹ̀lì èmi náà máa ń sunkún pé ta ni mo ṣẹ̀ ta ni mo ṣẹ̀ àti ọ̀rọ̀ mi ìrìn mi jẹ́ kí n mọ̀ pé àsìkò ni. òtọ́ ni a máa ń gbọ́ ní kékeré gbà tí mo wà yọ́ǹgì mo máa ń gbọ́ orin kan tí mo máa ń jó sí bọ̀ tí mi láìkì tíráàkì yẹn ní gbogbo àti one thirty two tí mo lówó lọ́wọ́ pé ìgbà kínní kan láyé o kálẹ̀ sanwó-àjò wù lọ́dọ̀ bàbá wà ní kálẹ̀ báwo kọ́lọ́ǹgẹ̀ tètè swag ní thirty kò sí business tí mo ṣe báyìí wọn afọ ọ̀ṣà ni nígbà yẹn kí ni mo dẹ̀ ń lérò bíi tiyín náà èmi náà ń tójú bọlé ni màá lájẹ ni màá lóṣó ni bí kólẹ̀ sọ́dọ̀ pásítọ̀ pé bàbá adúrò owó tí mo fi invest bísínẹ́sì owó yẹn náà tún ti já sí bó ti ti ṣọ́ọ̀bù pa wọn lógun lé bàbá tí ò gẹ kí n rogo lè kí n ṣogun lé bàbá kankan kádàrà láàlá àyànmọ́ ok àwọn àjẹ́ tó wá ń ba owó mi jẹ́ ń gbà yẹn pé tó pè ní kádàrà àyànmọ́ ìgbà yẹn wọn lájẹ ló ń bàjẹ́ ṣáwọn àjẹ́ yẹn ti wá kó wọn ṣe wá délé ìbàjẹ́ tó fi pọ́dún méje bí mo jẹ́ mi níwà kí n tó pé mo wọ fifties àti thirties má jẹ́ mi náà ní àárọ̀ máa tó ṣe lálẹ́ ni mi ò nánà kùnà mi fi jó orin o bísíǹsì yẹn máa dàrú rú ló máa dojú rú ni lèmi náà máa tán bàbá bá mi ṣẹ́gun ẹjọ́ sáwọn àṣẹ tí wọ́n ṣe ìsìn gan ó yẹ kí ọ̀rọ̀ tèmi náà kò ti wá bàjẹ́ láti bí ọdún méje torí owó ò di ọdún méje lọ́dún kò gbé ọdún kan lọ́wọ́ mi ó máa bàjẹ́ ni bóyá Ọlọ́run fi ń lọ rẹ̀ ẹ̀mí mi gbogbo ìgbà yẹn ni bóyá Ọlọ́run fi ń lọ rẹ̀ ẹ̀mí mi gbogbo ìgbà yẹn ni Ọlọ́run máa ń jẹ́ kí yẹn Ọlọ́run jẹ́ kí n tọ́ kí n tọ́ ìṣòro wò failure of business wò torí kí n lè máa dúpẹ́ pẹ̀lú story tí mò ń sọ lẹ́nu yìí jẹ́ kí n lè máa fi hàn aráyé wípé ìtí mo sọ fún yín pé gbogbo tẹ́ fi ń sáré lọ bá wọn kádàrà bẹ́ẹ̀ bá ní kú nínú ìṣòro ẹ̀ ní kú nínú ìṣòro àti kọ́pẹ́ ẹ̀ ní kú nínú ìṣòro ni torí pé n tó ń bọ̀ wájú yín tírélà gan òní lè tán fún yín. ní gbogbo ìgbà tẹ́mi náà wá ń súré kiri ilé ààbò wọ́n máa yàbò fún mi àjẹfẹ́ pa mí ni wọ́n fẹ́ kí n rí ògo mi lónìí kí kinní kankan kan báyẹn ó mọ̀ tó mí mọ̀ tó mọ̀ tó ṣe lẹ́yìn ìgbà yẹn tó tún fọ́ọ̀lù ṣé ń gbà gbé ìmàdúrà àgbà ni àbí ìmọ̀lẹ́ babaláwo lọ síngbẹ́rẹ́ àbí ìgbẹ́bọ ni. ó ṣe jẹ́ pé ọlọ́run alàyè tó wá mójú kúrò sí wípé òkè ògo yìí agẹ́ ẹ̀gẹ́ tán ni ó ti pọ́dún méje tí ń rìn rí jọ mo ti délé alàyè tí mo ti ń ṣe bísínẹ́sì tí mo ní òpọ̀dún kan rí wípé èyí tí mo fún ẹ yìí ànàjú ayé ò lè torí pé àsìkò tí mo yàn ni bó ṣe pé tá àsìkò tẹ yàn tẹ bá tó tẹ bá yan àárọ̀ pé àárọ̀ ọjọ́ lẹ máa lówó kò sẹ́ni tó lè bówó yẹn gẹ́mọ yín lọ́wọ́ let me wá tell you something ṣé òyìnbó oníṣòro tẹ ẹni ni tó bá ṣe bísínẹ́sì láàárọ̀ ó máa fọ́ lálẹ́ ẹ kàn kọjá pé ah, ẹ òyìnbó yìí ti ti ṣọ́ọ̀bù ẹ̀ wọn mà ti torí ẹ̀ lọ sí gbẹ́rẹ́ òyìnbó tó máa lọ lé ijó lálẹ́ ni ogun tí ò lè yín nàìjíríà lẹ̀ ń tẹ̀lé aláwọ̀ ni lọ́wọ́ gbà agbanilẹ́rù ó lè gbẹrù ẹ lọ ǹjẹ́ o rántí ló tún tún rò pé bóyá ìràpadà ló wà fún ìràpadà ẹ̀mí èmi ti da góòdì lù nínú inú ilé ìrí wọ́n fẹ́ẹ́ fi mi ṣe ìyẹpa torí góòdì máa ń tà máa ń ní góòdì gan torí pé kó lè má bàa fọ́lé mo mú góòdì mo fi sínú bíìn mo máa ń gbé bá ṣe máa ń tọ́jú góòdì kó lè má bàa wọlé ọ̀sán kan òru kan èmi náà mo tún dà fún bíìn man nígbà tó dé góòdì tó wọ́ ti thirty thousand mo sọ jẹ́ kí wọ́n sọ pé ṣé ayé ni but mo believe pé mo fi rẹ̀mí mi padà ni nígbà tí gbogbo nǹkan wá di pé mo di tálákà tí ò ní tí mi ò ní nǹkan kan mọ́ tíwájú ò ṣe lọ tẹ́yìn mọ́ mo ní òkè ikú ló kù tẹ̀fí tó tọ̀pọ̀lọpọ̀ ń gbẹ̀mí ara wọn èmi náà fẹ́ gbẹ̀mí ara mi pé ìwà láyé mi ìwà asán ni pé ìrìn tí ẹ̀rá pẹ̀rẹ́ pé mo lè mí èké o ti pé fifty. mo ṣe sọ pé bí ẹ bá lọ bí fúnkan bó bá ṣe oògùn owó ọkàn ò lè balẹ̀ bọ́kàn mi ṣe balẹ̀ o ò lè lójú ọdún mẹ́ta lọ èṣù ò lè fún ẹ lówó yẹn ju ọdún mẹ́ta lọ ikú lè rí ẹ̀ṣẹ̀ torí ẹ̀mí nǹkan bẹ̀mí ló fi ṣe ṣé mo wá mọ bísínẹ́sì ṣe ju ìgbà yẹn lọ ni ìgbà yẹn gan mo rówó ṣe gan ni torí góòdì mò ń tà tí màá lọ Italy màá lọ Dubai owó wà ó ṣe wá jẹ́ pé ìgbà tí mi ò ní nǹkan kan lọ́wọ́ wá gbé mi nínú kò ní nǹkan kan from nowhere kò sí olùrànlọ́wọ́ láti ibì kankan ìlú ọlọ́run ríṣẹ́ kò sí olùrànlọ́wọ́ tó bá mi bẹ̀rẹ̀ ògo tí mò ń jó lọ àbújá mi lówó pé kí n fi bẹ̀rẹ̀ ṣe é rí pé tẹ́ fi wá mírèkù kiri tẹ́ fi ń ṣera yín nìyẹn ìjọ tí gbogbo yín bá ti ń jókòó sínú ilé yín tí ẹ mọ ọlọ́run lọ́kan ẹ má pẹ́ aláàfà sóńlé ò ṣe lè ṣiṣẹ́ àlùfùlà ní tó bá gbà yín ó gbà yín té kò rémi gbá mi tẹ̀ mọ́ fídíò tó jẹ̀ tó sáyìn lẹ́yìn ìgbà yẹn kò lè rí mi gbá torí mi ìwà interested torí mo believe pé ọ̀rọ̀ mi lọ́wọ́ ọlọ́run ló wà ọ̀rọ̀ mi ní ọwọ́ ọlọ́run ló wà èyí tí a máa ń gbé ìgbà tí mò ń gbé tírọ́ọ̀kì lọ nàìjíríà tí mi ò ní rí ìta tó ń láwọn àjẹ́ ló kọ́ wọlé lórí ọ̀tọ̀ láwọn afọṣẹ́ dúdú fọ tírélà kà lè rí ìta àsìkò ètò ni àsìwọ̀ láàsìkò tó ni bàbá ẹ dira fún mi ẹ ṣe má darí kan fún mi bàbá ẹ ṣe má darí kan fún mi ogun láìtàláì má darí kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ló yọ ẹ́ má darí kan kò sí ẹlòmíì àsúnmọ́ ọba ọba gan ò lágbára tó o ní torí kò mọ̀ra rẹ̀ àìmọ́ra ẹni níjẹ́ kéèyàn mọ́ tójú bọ́lé kiri ìbẹ̀rù bójú pàjẹ́ wà ló ń jẹ́ kó wá àjẹgò ó káyìn gbogbo àlàkálà tí mò ń lá ogun mi ó ń yọ lára ògiri bìlíìfù mi kí n tó sùn ní ẹgbàá bẹ́ẹ̀ ń bò bá tán tágbọ́n ti dẹ́rù bòye ó ti lọ wo iṣẹ́ níbì kan lọ́dún àfa gbogbo wọn láyé wa ń di ọ̀rọ̀ rẹ wọn ni kò máa tọ́ nǹkan lá ìbá ọlọ́run ìbá ayé o ìbá ayé wa alálàkàlà fún ẹnu ààrẹ wọn ní ẹnu aláìsàn lè fi ń pe àìsàn wọn ló ti pe ìbá ayé ìbá ayé ga gbé eégún wá bẹ́ẹ̀. àsìkò ni. aláàfáà wa ń gba yín ẹ̀ ń gbẹnu sókè prọfẹ̀tì ń gba yín ẹ̀ ń gbẹnu sókè pásọ̀ ń gbẹnu ń wá fokùn bọ̀ yín nínú ilé ni. bó o bá lóòrọ̀ ọmọ bí lówó tó wà ó wà ní ìdádúró àsìkò ni àsìkò ni. wọ́n sọ pé ó lè ròyún ní wọ́n sọ pé fallopian tube ẹ ó ti blọ́ọ̀kì ọlọ́run blọ́ọ̀kì fún àsìkò yẹn ni tó tó bá lọ bímọ lásìkò gbà yẹn tẹ́mi ẹ̀ bá lọ sọnù nǹkan ìrìn àjò mi jẹ́ kí n mọ̀ gbogbo nǹkan láyè àsìkò ni àsìkò ni o lè wà ní twenty age kó wà ní thirties kó wà ní forties kó máa sọ pé dọjọ́ alẹ́ kó tó lówó èbí tẹ̀ máa rò pé olùgbà tẹ̀yìn bá yọ lẹ́nu èèyàn nígbà tá a ṣe òbá ní fíìtì èèyàn mọ́ àní kẹ́lọ́ tètè fún mi ló kí n mú BMW ìgbà tí mo wà ní thirty nìyẹn o wípé kálẹ̀ san wa jùmọ̀ ní alẹ́ wo ni kárọ́ san mi èmi àtúnyí padà ní kárọ́ san mi ju owó lọ àṣé mọ̀tọ̀ lọ́hùn tó mò ń mi rékù ó ṣe yẹ pé gbogbo ìgbà táwọn babaláwo tó ń fi àáké síngbẹ́rẹ́ fún mi lórí igi pé kọ́wọ́ ayé mọ́ kàmí má dàrí kàn nígbà tí mo ní mo lọ sẹ́tù sí nàìjíríà àdéjọ thirty two mi ṣe méèkì ẹ̀ e. kí là ń bá kátà ń ṣe má dàrí kàn kí là ń bá kátà ń ròyìn lágbára bá a fáwọn olè ń pè pé kó ròyìn lágbára ìgbà òní gbèsè àfa yẹn gan ṣe rí ṣé àfa yẹn gan ò ní ṣòro ṣọmọ rẹ̀ ò ní ṣòro bọ̀tẹ́nìkan wà tó yẹ pé ọgbà àgbà nìkan ni tí ò ní ṣòro tó ń pèlè lọ́wọ́ gbọ̀gbọ̀ tí ọmọ ìlú náà fi hàn yìí. àìgbàfọ́lọ́mù wọ́n ní gbígbàfọ́lọ́ ní ìsinmi mireku mireku mireku mireku wọ́n á tún máa gà yín wọ́n á ní kẹ́ ẹ mú CV yín wá sí ṣọ́ọ̀ṣì kan gbàdúrà sí ẹni tó ń gbàdúrà sí ẹlẹ́ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ tiẹ̀ gan lè ti burú ju tiẹ̀ lójú ọmọ ojúlẹ̀ ń wò kò sẹ́ni tó rọ́kàn bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ nísìnyí ẹ mọ̀ bóyá mo dé ó ń dè sí ìdí bí mo ṣe bá yín sọ̀rọ̀ nísìn ẹ mọ̀ pé mo ti gbé gàpá tẹ̀yẹ mi àmọ́ tí máa sọ pé ní orúkọ Jésù mi tí mo di ọ̀rọ̀ mọ́ Jésù yìí náà ni mo tó lé mi ń bọ̀ kankan ó ní èrè mi ń bẹ pẹ̀lú mi ilé ayé tèmi wáyìí àṣemọ tí ayé lè fi dán fún mi tó ń gbọ́ kó gbogbo òkú lọ mi lọ òun ló ti kọjá wọn ò bí aláya wọn rè ibi gan wa ń fìdán fún wọn báyìí máa pa wọn tọmọtọmọ wọn máa wọlé ni lálẹ́ àwọn tó bá sì lọ sókè ilẹ̀ jùbọ̀ tó pé mi ò bẹ̀rù kankan mọ́ torókun wọn ní ojú tó ti rókun tó ti rọ́sà ìpadàbọ̀ àbìgà mi ni lè jẹ́ ibi tí mo máa ń ṣẹ́gun oṣù tí mo máa ń ṣẹ́gun àjẹ́ wọn á máa sọ fún yín pé kẹ́ ẹ mú pásítọ̀tì yín wá kán gbàdúrà sí wúwà dé ta ló fàṣẹ sí wọn lẹ́nu ṣé bíbélì ò sọ fún yín pé orí àwọn ni àṣẹ wa wà ìtún ayé wa ṣe ẹnu wa ni. bẹ́ẹ̀ ṣe ń sọ pé àlù fúlàní àṣẹrẹ́ lómi tó máa pè fúnṣẹ́ lé nìyí àṣẹrẹ́ tó máa pè fúnṣẹ́ lé nìyí pé kó tún ṣiṣẹ́ fún un àìgbàfọ́ lọ́rùn nìsinmi mo wò pé ìdí tí ọlọ́run fi gbé ewé dìde lọ́dọ̀ mi ẹ ní láti ra ewé lọ́wọ́ mi mo máa ń sọ fún yín ẹ ní láti ra egbò lọ́wọ́ mi mo sọ pé gbogbo ewé tó yí yín ká gbogbo ẹ̀ ló ń ṣiṣẹ́ fún rere fún ìdí kan àti fún ìdí kejì ọlọ́run fẹ́ fi hàn ayáyé wípé ìgbà tẹ́yìn wá kọ wọ́n ní òkúta tí ìmọ̀lé kọ̀ sílẹ̀ òun ló di pàtàkì igi ilé ewé táwa ò fojú sí àmọ̀ pé ó ń ṣiṣẹ́ tùràrí àmọ̀ pé tá fi ẹ̀ clove wẹ̀ lásán ó máa ó máa attract blessing àmọ̀ gẹ̀dìgẹ̀dì làwọn á lò fún àfi ká fi ṣe pẹpẹ súùpù àbí bẹ́ẹ̀ kọ́ olúwa wa rán mi wípé ewé yìí alẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé ẹ̀ àní ojá kó fọ̀ ohun hiv àwọn babaláwo wá di pé pásítọ̀ ń wá yí ọkàn yín sí ewé wọ́n sọ fún yín pé blessed búbù léwé wọ́n tẹ́ bá ti lo ewé ẹ ti lẹ̀ mí èṣù ṣé ẹ mọ̀ pé irú pásítọ̀ bẹ́ẹ̀ kò lè rí ọ̀run rere wọ̀ ọ̀run ìran ló sọ tó bíbélì fi yé mi pé ìsọ̀rọ̀ sí iṣẹ́ òun ó ní òní ìdáríjì iṣẹ́ ọwọ́ ọlọ́run léwé pásítọ̀ yìí ṣe máa sọ pé blessed búbù léwé ṣé kò mú kò jẹ ewé lójúmọ́ àbí kò lò nínú tábìlẹ̀tì kò lò nínú vitamin nítorí pé àwa ti wá kọ́ ìdí àwọn àgẹ́ fi ń lo ewé fún wa nù sọ fún yín nítorí pé wọ́n ti wọ́n wá gbé christianity òfò yìí rìlíjọ́nù òṣì rìlíjọ́nù jìbìtì rìlíjọ́nù àfi oògùn bánisọ̀rọ̀ kó tọwọ́ ẹ̀ lẹ̀ nfọ́nù tó fi mú yín dó wọ́n wá gbé e fún wa tán pásítọ̀ ti lo oògùn ó ti lo ìtọ́nu kó tó wọ ṣọ́ọ̀ṣì ẹ̀ mọ́ a máa sọ fún yín pé ẹ gbọ́dọ̀ lo nǹkan dúdú o nǹkan kan báyẹn àgẹ̀wá wò pé wọ́n ti ní ká má lo nǹkan dúdú ewé ò ń ṣe dúdú bọ̀bọ̀ tó bá ṣe lọ́dọ̀ babaláwo olórí burúkú dúdú ni torí iṣẹ́ awo ni kò lè ṣiṣẹ́ fún ẹ bó bá ṣiṣẹ́ fún ẹ lẹ́nu máa bàjẹ́ fún ẹ lọ́la torí gbogbo nǹkan tá a bá ti fi agbára ìṣòwò ǹgà àwọn ìyá wọn ṣe òfò níyà wọn ó ṣe ẹyẹ àṣà wọn ó fòkò ní délé ebi mọ̀ gan ò mọ̀ pé agbára wà nínú ewé ebi gan gbà mo fẹ́ ta mo rò yí pé sẹ́mi náà mo ní mọ́ lọ mítìn àwọn àjẹ́ báyìí àjẹ́ kọ́ ló ń tewé natural herbs ọlọ́run ló ní olólomi tó ń ṣàn àmọ́ tó mi ti ń ṣàn wá olóní òkúta ó ló ní òjò ló sì ní ẹ̀rùn kí lẹ̀ ń wá ẹni tó máa àṣìṣe yín láti bọ́ lọ́rùn sọ̀rọ̀ fún kí ni ẹ̀ṣẹ̀ ti ẹ gan ẹ̀ṣẹ̀ pànìyàn ó nìkan ni kò ní ìdáríjì níwájú ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ lọ́run dáríjì kò sẹ́ṣẹ̀ tó gbogbo ẹ̀ṣẹ̀ àgbèrè ọlọ́run dáríjì tá a bá ti mọ̀ra wa gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ mo rí fọ́tò ẹ̀ eh, fídíò pásítọ̀ Adébóyè kan tó ń gbé kiri lánàá tó lẹ́yìn tó bá súnmọ́ ìyàwó òun máa pa ẹni yẹn ṣe ti pé ènìyàn lẹ̀ ń sìn kò sẹ́ni tó kọ́ni wípé mò ń fẹ́ dá bí Jésù kò sí pásítọ̀ kankan bí Jésù they are all four one nine they are scammer watch but who are we are you tó máa máa pariwo yí pé pásítọ̀ bó bá fẹ́ sanwó ọmọ́gọ̀ lọ sanwó ọmọ́gọ̀ wà láti ẹni ẹ̀ owó ọmọ́gọ̀ ni ó di dandan kó sanwó ọmọ́gọ̀ reason why mo rí táwọn kan comment nínú inbox mo rí síwà tó fi ń sanwó ọmọgọ̀ ọlọ́run ló ní pé kó o máa sanwó ọmọgọ̀ owó àgbà náà ni torí pé kí ni bíbélì ní wípé kùránì wípé ẹni tí ó bá tẹ̀lé ọ̀rọ̀ mi yóò ṣìnà ẹ ṣìnà ni ẹ ti ṣìnà ògo ọlọ́run torí bíbélì gbogbo nǹkan ló ti sọ fún wa wípé ṣé àníbò tí ẹ màdúrà àgbà kan sọ pé bàbá wa ti ń bẹ ní ọ̀run ó ní sọ nínú kẹlẹkẹlẹ ó ní kó o tó sọ gan-an ẹ jẹ́ sọ kankan fún yín tí mo fẹ́ sọ ní táwọn ọmọ jáde mi pẹ́ sọ ojú mi rí adége of thirty two thirty three nígbà mo lọ settle sí nàìjíríà mo mọ̀ tó ń pè ní àjẹ́ mo mọ̀ tó ń pè ní ayé mo lọ with the mission ni mi ní sọ story ìtàn bẹ̀tẹ̀ máa kà nínú ìwé mi tó ń bọ̀ mo lọ with the hope ni wípé ìyá mi ń kariwo pé ilé làbọ̀ sí mi o mo rówó mo kẹ́rù mo kẹ́rù lọ nàìjíríà mo wọ ọjà lásán pé mo fẹ́ máa taṣọ àti lọ́ndọ́nà wọ́n fi ojú gbági wọ́n fi hàn mí ara gbági ń pìtàn fún mi wọ́n pè mí ní wípé ṣé ìyá tèmi ń tajà nínú gbági kí n tó jókòó sínú gbági mo wá ń súre aláàfáà kiri mo ní tí màmá tó wà lẹ́gbẹ̀ẹ́ mi máa wí nìyẹn babalájò ní ẹ́ ó yẹ ká pàrokò fún ọ kó tó wọjà ni. anyway sórí ẹ̀ máa ń yìn ẹ̀ bírífù ló di inú ìwé mi kẹ́ tó rí i kà tó ń kọ lọ́wọ́ ẹ wá jẹ́ nǹkan kan sọ fún yín mo kówó I was a millionaire bílíọ̀nù mo kó lọ nàìjíríà tí mo fi kiri back statement UBA hàn yín adéjọ́ of thirty two àti kọ́ pé owó yẹn ò ní dúró ni o bọ̀tí tó pé wọ́n ti àwọn pásítọ̀ àwọn olórí burúkú àfáì wọ́n ti máa ń gbé sí wa lórí wípé wọn ò gbéjọba ọlọ́run sí wa lórí mọ́ wípé kan sọ pé àjẹ̀dààmú rẹ̀ àjẹ̀dààmú pé bílíìfù wa fi yé wa pé ó ní nínú ayé la bí wa sí ó lóun sọ pé ká má ro ogun ogun wo ló ń dààmú ẹ̀ ṣé bíbélì garanti pò ní rogun ni tó o bá ṣiṣẹ́ kan lénìí tó o bá ní ìṣẹ́gun o wẹ̀wẹ̀ ọjọ́ mẹ́tàlá tàǹtà orí ìṣẹ́gun bíbélì sọ pé ogun yẹn á tún padà ó ní ìpọ̀ tí wọ́n kó bó bá ti rí pé ogun yẹn lọ fill your body with the Holy Spirit of God so they will not penetrate again ó ní nígbà tí ogun bá ṣẹ́ àjẹ́ á padà lọ ní òpàdé á ní ẹ̀mí èṣù tá a fi sí ara rẹ̀ ó mà ti rí ẹni tó bá lé kúrò ó mà ti gbàdúrà ti lé kúrò ǹjẹ́ ìwọ àjẹlé bàbá ẹ pè é tilé ìyá ẹ pè é tilé ọkọ tilé aya ẹ pè é ibi tó ti ń ṣe ẹ pè é ẹ jẹ́ káwa pàwọ́ pọ̀ lé lórí ká padà síbi tó ti lé wa jáde bá a ṣe ṣe bá máa rí ogun títà máa fi kú nìyẹn bá a ṣe máa máa rí ebi gan tí mo jẹ́ akọni dòmàlẹ́ká mi ò jẹ́ kémi rogun mi ò lálàkàlà mi ò rí nǹkan kan tọmọtọmọ bọ̀ títí ayérayé bá a ṣe máa máa rí ogun ni ebi ò lè rogun tó kó rán mi níṣẹ́ ni ẹni tó bá dẹ̀ rán ni níṣẹ́ kò gbọ́dọ̀ fìyà fún mi gẹ olórán mi wọ́n dẹ̀ gbọ́dọ̀ rí ògo rẹ̀ lára mi wọ́n gbọ́dọ̀ rí ògo rẹ̀ lára mi tó pòun ló rán mi níṣẹ́ ó dẹ̀ ní pé òun lọ́ba òun rán mọ níṣẹ́ fàyàtì ta lòkè níwájú Zerubbabel títí ayérayé láwọn mọ̀ rí ogun ẹ kọ́ sínú ìwé ṣé rí gbogbo ariwo nípa iṣẹ́ ayé torí pé ẹ rí mi lórí Facebook ní ṣé gbogbo ariwo ẹ sábọ́ọ̀dù ẹ sábọ́ọ̀dù ẹ sábọ́ọ̀dù ọwọ́ wọn ò ká mi ni wọ́n ti ṣàṣàsìkò kámi nì ara ń ta àwọn ẹ̀mí òkùnkùn ara ń ni wọ́n torí kò sẹ́ni tó bí ire nínú gbogbo ẹyẹ tí àgẹ̀ fi ń fò ẹyẹ òwìwí ni ẹyẹ àdán ni ètò tó kọrin fún tó ń fẹ́ tó ń láìkì jù láyè ó ń lẹ́yẹ àṣà èyí ò ń ṣàdédé pa ẹyẹ àṣà ó jíjọ́ kejì àwọn kan máa sọ pé ẹ máa jùkú làṣà ẹyẹ ìyá mi ni ìbí wọ́n sọ pé àṣà yẹn èmi ti gé orí ẹ̀ mo gé ẹsẹ̀ mo kú wẹ́lẹ́wẹ́lẹ́ okò nìkan kọ́ mo jù ní àmà ẹjọ́ tó bá jẹ́ àìṣẹ̀ ara ò ní mọ̀ ẹ dá mi lóhùn ó gbogbo tẹ̀ nílùú ọ̀rọ̀ pé blogging ọ̀nà blogging mi ò ráyè tí wọ́n ọ̀rọ̀ pé mò ń dojú ti ẹ̀mí òkùnkùn ni mò ń fi aṣọ wọn tó ní pé arúgbó aṣọ mọ́ balẹ̀ yẹn mò ń fi aṣọ wọn yẹn mo fi ń yí yẹ̀pẹ̀ torí kò lórí burúkú ẹ̀dá ni wọ́n alọ́ wọn ló lọ àbọ̀ ní kò yẹ kán bínú kò yẹ kán bínú ìwọ ńlá ayé ló ń ṣe èmi náà gbogbo ìgbà yẹn tí gbogbo bísíǹsì mi ń fọ́ èmi náà dẹ̀ ti ń ṣayé kí wá ló dé tí mo fi ní ṣẹ́gun because i'm special in the sight of God you are special too you are special to God as well torí pé òun mọ agbára ẹni. E lọ́ba kan fi ń dún kòkò mọ́ ẹ kó ń lágbára kó fẹ́ pẹ́ ní ìyáálé ọ̀kan ṣe ń dún kòkò mọ́ ní babaláwo ṣe ń dún kòkò mọ́ olóṣèlú sọ pé òun fààyè hàn torí pé ìwọ́gun òun má gbára rẹ torí pé tí ò bá sáwọn ṣọ́ọ̀ṣì yìí tó ń tàn yìí wọ́n fi bò yín lójú kẹ́ má mọ̀ pa lágbára lẹ́yìn náà agbára kan wà tí ò tiẹ̀ lọ ṣọ́ọ̀ṣì agbára ò tẹríba ní ṣọ́ọ̀ṣì fún yín lọ́rẹ́ àìmágbára tá a fún wa ni ló jẹ́ ká kùnà òkú ọlọ́run gbogbo wa ọ̀pọ̀lọpọ̀ ládàbí dáfídì gòyàláàtì gòláyàtì alágbára ni ó bì wọ́n lulẹ̀ èèyàn bíi ti ẹni Mósè odidi ìlú kan ló run sínú òkun pupa ṣùgbọ́n torí pé preaching tẹ máa ń gbọ́ preaching tẹ máa ń gbọ́ tó máa sọ fún yín pé ayé ayé ayé òfò láyé ó ṣe mo ní ayé máa fi dẹ́rù bàbí ikú òjijì ló pẹ̀yìn pásítọ̀ pàápàá tẹ bá lo ayé èyí ẹ ṣe máa gbàdúrà mírèkù èwo ni pé gbogbo ogun ogun ogun orí burúkú wo ni ṣé wọ́n gun pásítọ̀ òòlù ogun ni iná òjò wọn náà dàbí aṣọ ni ológun tó fẹ́ ṣe olú ọ̀gán lógun lára olú fẹ́ ṣẹ́gun ológun ogun tó wà lára tiẹ̀ gan àwọn adé ṣọ́ọ̀ṣì àwọn sọ pé ogun ayé yín kó máa wọ ogun ní burúkú wo ló ń wọlé wò gẹ́ bí ọlọ́run ọba ni ọlọ́run nìkan ló ń ṣẹ́gun màlíkà nìkan ni ó ń ṣẹ́gun ó ní lágbágbára ìṣẹ́gun ní lọ́wọ́ òun ló lọ́ba tó mọ déédéé torí pé òun ló dá wa òun ló mọ wa òun ló mọ wa àsìkò dẹ̀ ń gbogbo nǹkan mo sọ fún pé tẹ́ bá lé ẹ̀ lẹ́yìn ẹ̀yìn àgbẹ̀ tẹ́lẹ̀yìn lẹ́pa ẹ̀yìn lẹ́pa ẹ̀yìn kọ́ lẹ́pa kádàrà láàlá o kádàrà ni wàhálà ẹ̀yìn kọ́ lẹ́pa bó ṣe kọ́ ni we need to stop all this fuckery mo fẹ́ kẹ́ ẹ rántí wípé nílé ayé yìí ọmọ ológo sì lógun ló ń rógun ológo ò ní ó ogun torí pé tó o bá ní tó o bá ní ògo ẹ mọ àwọn tí yàn rogun ẹni tí ò gbé ògo wa kì ṣe gbogbo alágbógun wálé ayé o kì í ṣe gbogbo alágbé kíni lágbé ògo wálé ayé. Are you tired of going all the way through thick and thin to get Are you tired of going all the way through thick and thin to get your food items, spiritual items, fashion materials and apparels, as well as your daily needs with less satisfaction? Relax. Whatever you desire is now at your fingertips. TBF and Iloju Villa signature is there for you. All you need do is just go online and pick whatever you want through TBF Eyiloju Villa Signature for all kinds of food items, especially Eyiloju planted flour, a nourishing food item blended with 100% organic ingredients that are very good for the diabetic, as well as your fashion materials, and prints, lace, and any kind of fashion materials of high quality. Benny, èyí tẹ̀ wá lọ ṣòkòtò ti wà lápò ṣòkòtò TBF Eyiloju Griller Signature signature gbọ̀ngbọ̀n tẹnu jẹ pátá bẹ́ẹ̀ bá ṣe ń fẹ́ àwọn oúnjẹ tó ń ṣara lóore ló ń jáde látọ̀dọ̀ tiwa ara rú ẹ̀ ní ẹyin lójú plantain flour èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ tó dáa fáwọn onítọ̀ ṣúgà aṣọ tá a fi ń ṣàmúyẹ ara lónírúurú tó fi mọ́ gbogbo èròjà àdúrà tá a fi ń wá ojú rere ọlọ́run sẹpẹ́ ló wà lọ́dọ̀ wa bíi seven day spiritual birth soap and honey ọ̀nàmílà my way is open soap back to sender soap divine favour soap glorious honey do as I say o oh Lord soap favour oil mercy oil and honey and many other ritual items too numerous to mention, and entertainment materials of all kinds for your enjoyment. Wherever you are in the United Kingdom, Peckham, Woolwich, United States, Toronto, and Canada, Nigeria, Spain, or Germany, just log on to www.tbfenlojuvillasignature.ca. Contact us on WhatsApp on plus 141 672 or better still call our Nigerian number on 0805 five five one two oh eight two eight email bùnmi adiago at yahoo dot com tbf ẹ̀yìn villa signature your one stop online market. Um, ṣe rí ìtí wọ́n fi ń gbà wá nílẹ̀ áfíríkà kò síbi tí oṣó àtàgé ò sí ó wà láàrin funfun ó sì wà láàrin dúdú òyìnbó ogun tí ó yìí tí a bá wo àdúgbò tìbí tí mo wà yìí mọ́ títì àwọn ṣọ́ọ̀bù bẹ̀ àti ìlú tẹ́ bá ń gbé ní London ẹ rí i pé shop for sale eh, shop for sale shop to let ẹ mọ̀ pa ah, wọ́n ti páàkì gbogbo wọn ti ti ṣọ́ọ̀bù pa wọ́n ti ti ṣọ́ọ̀bù pa wọn ọ̀dẹ̀ ní tìtorí ìyẹn kan lọ sí gbẹ́rẹ́ òyìnbó máa ń gbà fún kádàrà òyìnbó dẹ̀ máa accept disappointment tí o bá ní business lẹ́nìí tó bá fọ́ tó bá fọ́ àpẹẹrẹ pé ó ṣètò dìde ni ó tún máa dìde. Failure is not a denier. I'm a living witness. How many times ni ẹni tó ní KFC chicken ló fail? Orí ògùn ẹ̀ lò at sixties kò sẹ́ni tí ò ń jẹ KFC ní ìsìn ó fẹ́ẹ̀lì nínú business tó jẹ́ pé láti school ló ti ń ṣe business ẹ lọ ka story KFC èkejì madonna tá a máa ń jẹ tó bá dá wọlé kan báyìí pàbó ni tó bá dá lé kan báyìí bàbá yẹn ò give up ẹ wo wò tó ti ń ṣe àdéjọ twenty tó fi wọ forty tó fi wọ fifty ká ní wọ ni ó lò fẹ́ pokùnso kí ló fẹ́ pa ara rẹ fún kí ló fẹ́ kọ̀mìtì sọ́sáìdì fún rántí pé ọ̀tọ̀ òun fẹ́ kó lógo gbélé ayé ẹni tí ó ń rí ògo jù láyé òun ló lógo má bínú àwọn olùgbọ̀tọ̀wọ́ iṣẹ́ wa nìyẹn. tipẹ́ la ti mọ̀ pé ẹ̀mí orílẹ̀-èdè ọwọ́ àgbẹ̀ ló wà torí pé àgbẹ̀ lọ́ba àgbẹ̀ lọ̀gá iṣẹ́ àgbẹ̀ níjúwe ìdàgbàsókè ọrọ̀ ajé tówó bá wá rogún sọ́wọ́ yín tẹ́ ẹ fẹ́ ṣọ̀gbìn ṣọ̀sìn tẹ́ ẹ nílò ilẹ̀ láti fi dáko tàbí ṣọ̀sìn ọ̀sìn ẹja ọ̀sìn ẹran tàbí èyíkéyìí nínú àwọn nǹkan ọ̀sìn pàápàá jùlọ nílùú Ìbàdàn lórílẹ̀‐èdè Nàìjíríà tàbí níbikíbi tá a bá ń fẹ́ sí TBF ẹ̀yìn lójú farmland and maintenance agent ló mojú lẹ́jà ẹ̀. oh yes do business with tbf ẹ̀yìnlójú farmland and maintenance agent for fertile land for your farming livestock rearing fish pond or what have you in the agribusiness. you also stand the chance to earn big profit in fish pond business every six months. iyekíye sáré ilẹ̀ tẹ́ ẹ bá fẹ́ tbf ẹ̀yìnlójú farmland and maintenance agent will get it for you. for inquiries please contact TBS ẹ̀yìnlójú villa signature at gmail.com or better still call plus one one four six seven two five six six 725 six TBF and Lojo Signature, your key to successful farming. tí ẹ bá fẹ́ polówó ọjà yín lóríṣìíríṣìí iṣẹ́ tí màmá fi ẹnu sọ tí màmá ká lòlò tẹ bá lè má bá wa ṣe àwọn promo yìí oríṣiríṣi èèyàn ẹ lè lọ ṣe lọ́dọ̀ ẹ̀ ń tẹ́ bá mọ̀ bó ti mọ̀ pé agbẹ́dẹ̀gbẹ̀yọ̀ náà ń bá wọn ṣe mo dẹ̀ mọ́ kẹ́ni náà dẹ̀ ń ṣe iyọ̀ lọ́mọ pírẹsẹ́ńtà adédrọ́mà náà ó ń ṣe bọ̀bọ̀ tó máa ń ọmọ ìbàdàn ọmọ yìí ti ń jẹ́ tó bá mi ṣe ti bá di kàbí irú àbí kí ló ti ń jẹ́ wọ́n ti ẹ̀pọ̀ tó ń ṣe sóye yín ó yí zíà fún wa torí nísìnyí mo láwọn admin náà mo ní àwọn advert mi náà tó wà nílẹ̀ tí mo máa ṣe bó ṣe máa sọ pé tẹ́ bá bá wa ṣe instead of you I don't like bringing you online for an explanation because tẹ́ bá gbé tẹ́ bá gbé ìpolówó fún television newspaper sọ ma gbé yín wá sórí live chat ni please this is professional blog tẹ́ ẹ̀ bá ti lè lè ṣe I can't be bringing you online because wọ́n máa ṣàlàyé no no no no it's like we are running the chat together if you want to give me a promo make sure you have an interlude you can do it òyìnbó lè bẹ́ẹ̀ ṣe anybody lè bẹ́ẹ̀ ṣe tó bá ti ní i will accept your kìíní ṣe gbọ́ okay. ó ti ṣiṣẹ́ lẹ́ẹ̀mẹwàá wọ́n gbẹrù lórí ẹ̀ ò ní accident lórí iṣẹ́ yẹn ni ṣá àbí owó yẹn kàn lọ nínú òkú tí ẹ mọ bó tiẹ̀ ṣe ń lọ àpẹẹrẹ pológo ni ẹ nọ́mbà one tó fi máa pé àpẹẹrẹ pológo ni ẹ ni pé o sì rówó tùjọ láti ṣe business ẹlòmíì wá lé ayé agbèlò wa ṣe nílé ayé kò lè rówó tùjọ ó wá ṣe ẹrú ayé wá ṣe ọmọ ọ̀dọ̀ ayé ni wọ́n sì ń rí owó ṣe business yínì ó ṣòro owó ṣe business ibo lẹ ti gbọ́ láyé kẹ́kọ́kọ́ béèrè lọ́wọ́ yín ibo lẹ ti gbọ́ wípé Dangote àtàwọn olówó Nàìjíríà ìjíìjì tí wọ́n jí inú owó ni wọ́n bí wọn sí wọn ò bí wọn sínú owó wọ́n máa tapata dìde ni wọ́n báwo wọ́n ṣe lówó ẹ lọ ka story Dangote lórí Wikipedia ó ti ṣe so many business businesses kó tó bá àná náà parí ẹ̀ mélòó wá di business ẹ̀ fọ́ọ̀lù tó kéyín sókè ẹ̀mí ló ń business ẹ̀ fọ́ kò sí business ẹ̀ bá bi mí léèrè láyé yìí tí mi ní fún ní feasibility studies ẹ̀ kò sí business tí ẹ bi mí léèrè tí mi ní fún feasibility studies ẹ̀ kò sí business tí mi ò ṣe rí kò sí business mi ò ṣe rí. kò sí bísíǹsì tí mi ò ṣe rí ṣùgbọ́n bí kan bá ti fọ́ ẹ rántí bí mo ṣe sọ ọ̀kan ṣoṣo ọ̀gá ni mí lọ́wọ́ ìyá mi mi ilẹ̀ bí mi ìlara mi ilẹ̀ lórí kéèyàn ò fún mi lówó gan mi ì ní orí kéèyàn ẹ kọ́lọ̀ kó fún ọ̀run kẹ́ àríṣekọ́lá ìyàwó ẹ̀ débí sí tajọ yéjídé ọmọ àdúgbò tó ń gan ni wá lágbọ̀ngbọ̀n máa lọ kí bó ṣe máa ń fún wọn lóko fèmí lówó rí èmi ò lórí kan fún mi ni èmi náà mo ti torí pé àìfún mi mo ti lọ ṣọ́ọ̀ṣì kí n lọ lé ààbò rí tán yààbò fún mi dádì mi rà láàánú gbogbo wọ́n tó ń gbọ́ mi náà wọ́n náà ti ṣe rí wọ́n tó ń gbọ́ mi wọ́n náà ti ṣe rí. ẹ gbàdúrà aláàánú kó wá yín rí. gbogbo wa la ti ṣe rí. torí pé àbílí ìpele ta ti bí wa wọn ò lówó àbí wọ́n lówó ìyàwó pọ̀ wọn ò fẹ́ tọ́jú yín ẹ ní ẹ̀ẹ́dẹ̀ lórí kọkùnrin yóò do yín kó fún yín lówó gbogbo ẹni tó bá fẹ́ ká láàánú wà ń rí kó wá sí ṣòòru ó kàn lọ ṣòòru lásán ni èmi ò rà láàánú rí mo sọ pé jọ́ tí mo ti gbọ́njú pé yàn ọkọ méjì mo bímọ fún ibi tí mò ń fẹ́ǹd fáwọn méjèèjì ni mi ì lórí owó olówó gbogbo wa kàn máa ń gbàdúrà ní ẹlòmíì àjẹtùmọ̀ aṣáájú ọkọ mi ò fún mi ní nǹkan ìyàwó mi ìnáwó fún mi tàṣí pé ìràwọ̀ rẹ ò tẹríba ní wọn lórí ilé fún ọkọ rẹ ni ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló gbé ìràwọ̀ ọkùnrin wá ìràwọ̀ ọkùnrin lèmi gbé wá physique look mi gan tọkùnrin ni tó bá ti gbéràwọ̀ ọkùnrin wá kò sí bó ṣe mọ bòódó tó bó ṣe mọ eré pàṣẹ tó bọ́kùnrin yẹn bá ń kọ́lé fún gbogbo èèyàn wàláì kò ní fún ọ ní kọ́bọ̀ òun náà pè ní àwọn ìràwọ̀ kan wà tó máa ń fẹjú mọ́ ọkùnrin tí ń jẹ́ pé kó wà kàn bímọ ní òní lọ́kọ mi wà ní pé kó wá di lálẹ́ àbí kó rọ́kọ ẹ kó lọ ọjú mọ̀ pé wọ́n ní ìràwọ̀ ẹ̀ ń fẹjú o fífẹjú yẹn kọ́ mò ń sọ Yorùbá mo sọ o àwọn ìràwọ̀ obìnrin kan wà adé orí wọn ìràwọ̀ wọn ò tẹríba lábẹ́ ọkùnrin mi wà physically wọ̀ kàn kúnlẹ̀ ẹ má mi ní ká ẹ sórí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ́kọ i'm not talking of physical realm spiritual realm ni mò ń sọ̀rọ̀ ẹlòmíì obìnrin mi wà tó pé orí ẹ̀ tán bá wò báyìí adé ni wọ́n gbé sí orí ẹ̀ òun lọkùnrin nínú relationship kó fẹ́ olówó olówó ò ní fún kọ́bọ̀ ìwọ bẹ́ẹ̀ a máa ń sáré kiri ni ah mọ́mì dádì ẹni tí mo dẹ̀ ń fẹ́ ní ìsìn ẹ ó lówó gan-an kò fẹ́ fún mi lówó torí pé kí ni ìràwọ̀ ọkùnrin ló gbé wá kí dẹ̀ ni wọ́n pè kí ni àpẹẹrẹ pé o gbé ìràwọ̀ ọkùnrin wá ẹlòmíì wà ọkùnrin ò ní fún ló ní nǹkan kan ìràwọ̀ akúṣẹ̀ tún wà tí wọ́n ní fún ní nǹkan kan tí ò ní rẹ̀ ní ṣàánú ìrọ̀wọ́ olówó wà tí ò tún rẹ̀ ní ní fún ní nǹkan kan màá sọ difference méjèèjì fún yín ẹlòmíì wà tó yẹ pé jack of all trades ni kò sí business tí ò lè ṣe kò sí business tí ò lè ṣe but ó ní advantage ó dẹ̀ ní disadvantage tí ẹ máa ń ṣe all businesses you be a master of none. ẹbí mo sọ fún yín mo mọ̀ bó ṣe ń ṣe cream náà but anywhere tó bá tó bá dé báyìí o máa ní luck irú mi bá láti kékeré mo notice wípé kí èèyàn bíi one thousand kó queue wọ́n fẹ́ gba nǹkan ní ministry ní Ìbàdàn mi ìdẹ̀mọ̀ yẹn ń bẹ́ẹ̀ kí n wà lẹ́yìn wọ́n máa mọ̀ pé mo wà ń bẹ́ẹ̀ wọ́n máa pè mí mo máa rí gbàṣà ògo nìyẹn mi ìdẹ̀ ṣáájú lọ mi ìlejú lọ síbẹ̀ mo dẹ̀ tún wá mọ̀ yìí pé mo máa ń ní orí iṣẹ́ gan ògo nìyẹn bọ́tò bá wá kówó yẹn jọ tó fi ṣe business ó fọ trial nìyẹn yẹ kó ògbórí owó wáyé yẹn náà pè ní trial tọ́lọ̀ bá make life easy tó bá make life easy kò sẹ́ni tí ó yìn lọ́rùn lógo irú ìtàn tí mò ń sọ lé ni mi lè san. irú nǹkan báyẹn as i'm saying yóò mí pé o ò rí ṣe o rí ṣe ṣé rí nǹkan kan lọ́lọ́run máa ń láìkì ó ń fi ó máa ẹ rí i pé gbogbo wọn tó wà nínú bíbélì àní torí pé nǹkan ju àlùfọ̀lá nígbàyàn genesis gbàyàn wàhálà lórí tèmi wọn gbàyàn ẹ̀yin lẹ̀ ń gbára yín ẹ̀yin lẹ̀ ń sanwó ọmọgọ̀ ẹ̀yin lẹ̀ ń sanwó ọmọgọ̀ ẹ̀ wọ́n fi wọ́n fọ oògùn wọ́n fi oògùn gbowó lọ́wọ́ yín yín tẹ́ ẹ fẹ́ gbọ́ ni wọ́n fún yín gbọ́ kò yẹ yín ntẹ́ ń fẹ́ ni wọ́n fún yín gbọ́ kí náà lẹ fẹ́ gbọ́ dádì ẹ gbàdúrà fún wa ìsàgàbògò sàgàrúgàgàgà tí wọ́n bá ti sọ èdè orí burúkú yẹn mọ̀ bí yéèdè tápà ni wọ́n sọ agazoba bẹ́ẹ̀ni magazoba ìbẹ́ẹ̀ni yìí nìkan bẹ́ẹ̀ni lẹ́mọ̀ọ́ra kúnlẹ̀ ìgbà olúwa mímọ́ wí olúwa yín wo ló ń wí tán lè di àdàmọ̀dì tán lè di òfo èdè tó pé practices may perfect ní tẹ́ bá lórí youtube oríṣi èdè tẹ́lẹ̀ kà á sórí pọ́nbẹ́ magazoba bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni zobozaba ẹ má play game pẹ̀lú mi mi ò láì kàn máa play game bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni <laughs> rere kọ́ ni facebook àwọn èdè ṣé ẹ jẹ́ kí n sọ fún yín ṣé ẹ mọ̀ pé majority èdè ọ̀dọ̀ blessable bù ló ti wá. Hmm? bẹ́ẹ̀ ni àní gbogbo àwọn tó gbẹrù rẹ wọ́n gba mọ́tò lọ́wọ́ ẹ bẹ́ẹ̀ ni bàgásò bá bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni lẹ́nu àwọn sí pé wàláì ṣe rí bí wà ètò gbàdúrà fún ẹ tó sọ simple yorùbá o mọ̀ pọ́ lọ́ọ́ ń lò. orí facebook mo ti rí pé pásítọ̀ ń sọ èdè kò dẹ̀ sí nú ẹ̀mí ó ń ka comment ẹ̀yin ọmọ ìyẹn jẹ́ ń gbàdúrà fún ìyẹ́ o ulẹ̀ àtàṣàgà kò sínú ẹ̀mí o tẹ̀bọ́n rántí pé níjọ́ tó fọ èdè wípé ìjọ́ tí wọ́n sọ èdè nínú pé nínú ìwé ìṣe àwọn apostoli wọ́n ní ẹ̀mí sì sọ̀kalẹ̀ ó bà lé wọn wọ́n sì fọ èdè orí facebook báyìí wọ́n máa kọ́kọ́ yẹn máa ní magazu obo gaza ibẹ̀ ni wọ́n sì gba mọ́tò lọ́wọ́ mi bẹ́ẹ̀ ni kòkó sàríyá ẹ̀ǹsí wàṣíù ibẹ̀ ni magazu ọba ibẹ̀ ni orí facebook lẹ́tì rí èdè wèrè wà èdè àjọ̀nú ni ẹ dẹ̀ rántí pé ẹ̀mí èṣù ló gbàdúrà jù láyé sàtánì ló gbàdúrà jù láyé sàtánì màmá gbàdúrà ní church báyìí ogún màmá bọ́ lẹ́nu ẹ̀ ibẹ̀ ni ibẹ̀ ni bẹ́ẹ̀ ni wọ́n ti fi èdè wọ́n ti fi ba orí Facebook jáde ẹ̀dá gidi mọ̀mọ́ sórí bàtà bá tó fẹ́ èdè kan tó sọ pé Ọlọ́run lò yín ni ẹ̀ ń bọ́ ọmọ Yorùbá ẹ̀ ń wàásù fún ọmọ Yorùbá ẹ̀ kí èdè bẹ́nu ṣé wọ́n gbọ́ ní tẹ́ǹ wí ni. ọgbẹ́rù lọ́wọ́ mi pàgásù bá ibẹ̀ ni yóò mọ̀ tọ́ bí ibẹ̀ ni ah, Ọlọ́run mi kórìí ẹ mọ̀ dà kọ èèyàn bí o ẹ mọ̀ dà pé èèyàn bí o. ah mo rò pé kí n gbàdúrà kí n tó bẹ̀rẹ̀ ọlọ́run kẹ̀kẹ́ kan náà ó fò ibẹ̀ ni màá káàzó bá bá wàásù wàásù ibẹ̀ ni Koko Zaria ibẹ̀ ni ẹ̀wù bẹ́ẹ̀ ni àpẹẹrẹ pé olówó ni ẹ tí mi fẹ́ kó lọ ronú kú ó máa débi ayọ̀ ẹ láìpẹ́ láì jìnnà ó máa débẹ̀ you have to be consistent you have to believe in God do it yourself is God do it your ibẹ̀ mọ́ọ́sọ̀ bá a ga ibà Canada Canada mọ̀ntẹ́ mọ̀ntẹ́rẹ̀ ibẹ̀ ni ibẹ̀ ni. wàhálà wà o wàhálà wà o ibi táwọn ẹ wò ibi táwọn pásítọ̀ yẹn fi mú yín mọ́lẹ̀ nìyẹn ibi táwọn pásítọ̀ yẹn fi mú yín mọ́lẹ̀ nìyẹn iṣẹ́ rí èdè yẹn mo sọ fún yín pé pásítọ̀ kan kọ̀ǹfẹ́sì fún mi. Ah. pásítọ̀ kan kọ̀ǹfẹ́sì fún mi wípé pásítọ̀ yẹn tó mo kàn ń bí léèrè náà ni ó jẹ́ bí family friend ṣá ó bá ṣàǹtọ̀rọ̀ owó lọ́wọ́ mi àmọ́ nígbà wo di pásítọ̀ Tolú onígbà tó jẹ́ pé pásítọ̀ lòdì ẹ̀ ń ta ṣẹ̀kọ́ nígbà pé mi jẹ́ jẹ́ pé pásítọ̀ lòdì ẹ̀ ta mo láwọn èdè tó ń sọ ó ń bẹ́ Yorùbá fèdè wọn nígbà yàn gbọ́ ó ń jẹ́ Yorùbá fèdè orí Facebook mo ti rí pé wọ́n ń lọ sórí òkè tó ń dẹ̀ ń ka tó ń ṣe live chat tírú pásítọ̀ báyẹn bá wá gba ẹkún wèrè wo lẹ̀ ń sùn pé wọ́n ń gbà yín Ontario, Monterrey y Beni, Magasoba y Ben. Y ben. Then, sorry, tí business ẹ bá form, má ti torí ẹ̀ give up. Ó máa dùn yàn náà tó wà tó ń wò pé bolo ti máa rí owó míì tí wàá fi bẹ̀rẹ̀. Ìyẹn máa wò pé bolo ti máa rí owó míì tó máa fi bẹ̀rẹ̀ ṣùgbọ́n lágbára ọlọ́run wà wá iṣẹ́ kájí pé mọ́tò ló ń tà tó fọ́ tó bá tún dúró bísíǹsì yẹn fọ mọ́tò ló ń tà wá òye pé tó bá rí mọ́tò ó kàn ń lékun ni kí ló wá lóde tó mú owó yẹn wá ètò fi ń dúró pé ó dìgbà tó bá tó ní mọ́tò ó ní láti dúró iyekíye tó bá ní lọ́wọ́ ó lè fi máa ta slippers torí ọlọ́run nìkan ló mọṣẹ́ àṣelà mo sọ yìí pé ilé alágbo mo dàgbà sí ìsàlẹ̀ bòde làwọn ẹ bẹ́ẹ̀ ni magazobo bẹ́ẹ̀ ni ilé alágbo mo dàgbà sí yẹ ká ló wá sọ mi pé ewé ni màá tà àbí kọ́ tiẹ̀ lọ bá bàbá mi gbà yẹn pé ẹ bàbá ọ́gánìsì ewé màá lọ́mọ yín ìjọ yẹn ni wọ́n lè ya mi kú nílé ọkọ tó bá ìmọ̀ṣẹ́ àṣelànà ó máa débẹ̀ o but then àṣírí pé èèyàn máa tún bẹ́ẹ̀ kẹ́ ni pé àṣírí bíbò wọ́n tó pè ká láṣírí bíbò kò sí bó lè ṣe lè le tó kò sí bí owó yẹn bó ṣe lè búrúkú tó o lówó yẹn lọ́wọ́ bò tó o láàkàn that's me pé o máa tọrọ owó kiri sáyìn ẹ̀yìn akúṣẹ̀ ẹ̀yọ́ kí n sọ fún yín kó tètè gba kádàrà kàtígórì àwọn tí ó lè mékè láyé ẹni tó bá ń yáwó èèyàn lè yáwó emergency bí ìyẹn kọ́ báǹkì lè yẹ lówó bí ìyẹn kọ́ finance company lè yẹ lówó bí ìyẹn kọ́ àwọn kan wà tẹ́ pé tó máa ma gba sálárì ní ọ̀la monday wọ́n máa yáwó bíi irú àná wọ́n á sọ pé táwọn bá gba sálárì àwọn máa san tó bá tó wá gba sálárì tó tún san gbèsè yẹn wọ́n á tún yá mi kí monday mi tó bọ̀ sáìn orí burúkú ni lójú tí wọ́n wọ́n ń káàkiri fún ọ ni sáìn ìṣẹ́ ni dàsí pé owó kan tọ̀nba náà tán mi ò ní wálé ìmí ò ní wọlé ìtumọ̀ ènìyàn sign orí burúkú ni sign kejì tó tún máa ń lead yẹn sí akúṣẹ̀ ẹni tó bá láìkì òde lílọ jù òde lílọ ó gbọ́dọ̀ ní àsìkò àti ìgbà àwọn kan specialize pé níbi òde lílọ yẹn àwọn kan so wà specialized tó jẹ́ pé níbi òde lílọ kí ni wọ́n lọ ṣe tẹ bá ti rí àwọn tó bá lọ patí sáìnà kùsẹ̀ mò ń sọ fún yín o àwọn yẹn ò lè méèkẹ́ o ẹ dẹ̀ sá fún ẹ má bá wọn ṣọ̀rẹ́ tó bá ti lọ patí báyìí wọ́n ti di láìlọ́ọ̀nù sínú báàgì tó bá ti ń lọ ẹ dákun ẹ bá ń kó mẹ́mọ́ ìsinú láìlọ́ọ̀nù ẹ dákun ẹ bá èló ni wọ́n ń tẹran tó fẹ́ máa gbóúnjẹ oúnjẹ lọlé ìyẹn lè máa ṣe tékèwé ó yàtọ̀ tékèwé ó yàtọ̀ sí pé àdìsẹ́láwọ̀n kan báyìí tó bá ti lọ patí wọ́n ti gbé lálọ́ọ̀nù báàgì intentional takeaway is a sign of poverty ọ̀tọ̀ ni wọ́n gbóúnjẹ fún ẹni pàtí ojókòó yípa ah, ẹ̀ẹ́dẹ̀ gbàsàrò ìlọ ah, ẹ ṣe kò dẹ̀ gbé lọ but intentional poverty o ti di lion sínú báàgì o ti fi sẹ́yìn mọ́tò wọ́n ló máa kẹ́yìn ní pàtí so that oúnjẹ tó bá kù ẹgẹ́ ń dá lọ fáwọn ọmọ yín sign of poverty ni sign of poverty ni ẹ bá agree ẹ tán bọ̀. sign of poverty ni irú wọn lẹ máa ń rí ní party every every tó máa ń kó mọ níjọ́ wednesday wọn á lọ wọn tún ti gbé láńlọ báàgì wọn tó máa ń ṣe party níjọ́ saturday wọn á lọ wọn tún ti gbé láńlọ báàgì wọn ẹmọdé tìtọ́ fi ń ṣe bẹ́ẹ̀ ni wípé wọn ò lówó tó máa fi ráńjẹ sílé ọ̀kan lọ́kàn jùwà wọ́n ń lọ láti store oúnjẹ sínú freezer sign of poverty irú ẹni bẹ́ẹ̀ ò lè mèkẹ́ kò lè mèkẹ́ because èló ni wọ́n mú okun wúndíá wọ́n ní èwúlò ni wọ́n kún mú okun wúndíá tádẹ́dí labour tó ń rárìn ìwọ́dì èló wọn ń tẹran ní ṣọ́ọ̀bù mo mọ àwọn kan tó ń ṣe bẹ́ẹ̀ ní Island dáadáa tẹ́ bá ti rí wọn ní party every time left over wọn lọ park wọ́n ti ṣépè fúnra wọn wọ́n ti ṣépè fúnra wọn wọn ò lè méèkẹ́ tó máa fi kú ẹ má bínú ìwọ tó bá ṣe bẹ́ẹ̀ lọ change o sáìnì ìṣẹ́ ni sáìnì ìṣẹ́ ni sáìnì kẹta fún àwọn kàtígórì tí ò lè mẹ́kẹ̀ àwọn tó máa ń jẹ alárùn jù ẹja máa ń kẹrẹ̀. ó yà yìí lẹ́nu pé kí ló tó kẹja alárùn dábà máa sọ ẹsẹ̀ pé ẹja alárùn ó ní vitamin ó ní vitamin ó ní vitamin bọ̀ bóyá ìjọba ló ń fún wọn lówó ni àbí wọ́n ń ṣiṣẹ́ sọ pé wọn ò lè ra ẹja tìlápíà tó wọ́n tẹ́bá bí wọ́n léèrè pé ah, adélé yín lẹ́nu tẹ́lẹ̀ máa ń kẹ́rẹ̀ lò ṣíìpù dùnú ẹja wọ́n wọ́n yòrò ní ẹ̀rẹ́ ètò tóbi báyìí àbáwọn tó máa ń ṣe chicken gbogbo ìgbà chicken ni. kò fọ ní ìdíkókó kókó wà bá. ẹjẹ́ abára wa sòtọ́ ọ̀rọ̀ ṣe dáwọn kan wà tó yẹ pé out of greediness ṣé mo ìpè tó bá wà láyé yìí tó bá lè náwó pẹ̀lú gbogbo òṣèlú lọ́wọ́ yẹn but o ò lè ra nǹkan gidi sí ara ẹ o ò lè náwó o ò lè mèkẹ́ meanwhile maisa ni wọ́n máa ń perú ẹ̀ maisa ò kì í mèkẹ́ michael kìlẹ̀ mọ́mọ́ ẹnìkan aláràn ní three times mo ní ìyá alágbájá ó dẹ̀ lọ́kọ́ láwọn ọmọ ó lé aláràn àwọn láìkè ó ní vitamin kò ní tó kékeré ó ní vitamin o lẹ́dẹ̀ẹ́ bàbá ẹgbẹ́ aláràn tẹ́ẹ̀ máa ń jẹ́ jù tètè máa ń súnyàn kò sọ fámìlì yìí rí bẹ́ẹ̀ bá délé wọn tọ̀sán tòru alátàn bá jẹ́ aláràn wọn á jáde yẹn ó dẹ̀ ń ṣiṣẹ́ they are working the couple are working that mean to say wípé